Sọ́ọ̀tọ̀. Allah'a

الله حقا أجمل وأن أكثر ما هو متوسط طيب آه، من من نطلع بين والنسخة آه، الموصلة بالظروف الإمكانية Jadi kalau kita tak mampu berguru Walau ada ini antara dan wa kumpulan untuk baik ya saya tidak senang dia amra al-mabda Amun kemudian di anda yang ada dalam dalam waktu aiki da wakwakwunan lantarkiya wa inshallah ta'ala a wani an wa wai da sabon ma من يجب شباب النقاء وإلى شباب النقاء ما هو ini adalah بيان نعم يجب لولا من أتحزب بالدعاء وتسلم وما تدري بما صنع الدعاء أتهزأ بالدعاء وتزدريه وما تدري بما صنع الدعاء لها أمر وجود سهام الليل لا تخفي ولكن لها أمد وللأمد انقضاء أكثر الناس أكثر الناس من النساء وقوم إن حب النساء جهل أكثر الناس باللسان وقالوا إن حب النساء جهد البلاء ليس حب النساء جهده وذاته قرب منهم لا تحب جهد ليس حب النساء جهدا ولكن قرب من لا تحب جهل البلاء وآخرة بالفتاة أمكن يعيشها بعد وحسرة للفتى ساعة يعيشها بعد أو الدائم بعد أو بعد أودائه اذكر الفتى لو كان في كفه رمى كما به اذكر الفتى لو كان في كفه رمى به بعد أحبائه أه ó nine kan nìkan nine kan wà níbẹ̀ ẹ̀dúgbò sí mẹ́rin. ó wà níbẹ̀ يعني فيمسكها إذا ما شاء ربي ويرسلها إذا نفذ القضاء بل Thank you so ojú òkú kò ní bá mi sọ ibi áńdà àrí ti ọ̀nà bẹ́ẹ̀ náà ó ní àtàkùn dáhùn nítorí ara ẹwà ìgbàlódé وما تدري بما صنع الدعاء أتهزون في الدعاء أقول في من الاستبدال كان بالاستبدال Ọmọdé ṣe, títù àrùn àdúrà wà láìpẹ́ ọwọ́ fojú sí ọ̀dọ́kẹ́ àwùjọ wa tó ìjọba bá bẹ sọ àwọn ìdíje àwọn àìsàn tí náà ló ti àwọn tó ń gbà gbàgbà àwọn ọmọ gbàdúrà wà máa bẹ̀rẹ̀ ní náà sọ́nà àdùn àrùn. bí o sọ àdúrà dáadáa ní o ò wù ú ṣe bí ṣe. Sáré òfin dùn á lọ́wọ́ máa ń yà dùn á wù láta máa dùn á dùn á wà ní ìgbà pépé dùn á wù ní dùn á àdúrà ní dùn á wù àdá pépé. O ò mọ iṣẹ́ tó à ń ṣe tó bá yọ pé àdúrà dáadáa ló ń ṣe àdúrà ìdá ẹ̀ẹ́dẹ̀nà yàrá tí oníṣẹ́ àkọ́kọ́ ọ̀nà ìdìbò ojúlówó àdúrà ìdìrìyàmì lẹ́yìn dùá bàdà kìlá dùá ẹ̀ àwọn ọ̀pọ̀ ìdìyàrá ìdàlùdó ìmọ́ta dùá ìsáfà dùá wàlú ṣùdú dùá. Ó wẹ́lú wẹ́lú tó ọkọ̀. Ẹni tí ìjọ ọlọ́run bá ó pé débi pé àwọn èèyàn ló pè pé ọlọ́run ìgbà náà ó lẹ́nu ìjọba ìjọba ọ ẹ̀sìn. Mọ́dà pé ṣé ń díẹ̀ ọlọ́run ọlọ́run. Wọ́n ti jọ́ kan sí òun yóò wá fún àwọn tó yẹ kí wọ́n ti lò wẹ̀ ní ìlú ti ní ìlú wa ó dáhùn sí ìlú àwọn oṣù tí wọ́n ń bọ́ sí ẹ̀sán rẹ̀. ẹni tó lọ́wọ́ tó lọ fún wọn ó ní wọ́n bá tẹ́yìn díẹ̀ tó máa ń bẹ̀rẹ̀ sí wọn. láwọn ìgbà tí ò bá ti sọ ní ìlú tí wọ́n á lọ sí ọ̀rọ̀ kẹ́rin ní èyí máa ń mú ọdún ọdún ẹni tí bá ti ájú hmm? òun ti ní ọ̀kan bọ̀ ẹni tí bá ti ájú ẹni tí wàá ti ní ìpínlẹ̀ lọ ó ti wá sí ọjọ́ ìlú lọ láti ẹni tí kò ní ìpínlẹ̀ lọ wá bí máa ń ṣe bí ẹ̀wọ̀n ẹni tó ìyàwó tó tó tó ti máa kó padà sí àwọn tó tó ti máa ìjọ ara wọn rẹ̀. Tí wọ́n ní ẹni tó bá dáná bí ó sì ìbí tó ń fún bí ó tó jẹ́ dáná. Wọ́n lè lo ìrẹsì pẹ̀lú ìpàdé àdáwà láti rẹ̀ sí ẹ̀rọ. Tó o gbọ́dọ̀ tó tó ti jẹ́ àdúrà rẹ̀ wọ́n ti rẹ̀ rẹ̀ lè jẹ́ àdúrà rẹ̀ tó lè tó ń lọ́gbẹ́dá fi ètò ìdáná tí mo dà wọn lára àti a ṣètò nígbà ìdáná ìlú àkàlù kápálù fún ẹtí ìdígbà wọn. Àtàkùndáwò bí ìdùnwá ìwọ̀sẹ̀ ìdọ̀rí wọ́n máa ń tẹ̀lé ìgbìmọ̀ àtọ̀nà àdùnwá òun. ìní abẹ́sẹ̀ àti kí a ṣe tó fún àná àti àwọn ojú ìjà wọn. Ìgbé kí ni ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ṣe ọdún tí kò tó wá Torí kéyìn ليس بينها وبين الله مرجاح عليك تتعلق كلام الله هذه رواية تقول وإن كان كافرا لو كان كافرا وإن كان كافرا فلا يمكن يتبع ويجر رغم التعالي gbogbo iṣẹ́ bá ti wọlé gbèngbè tí wọ́n ti pè yọ àbúrò àbòsí fún yàn láti àdáyé ìpàdé ìjẹba ìgbéra ló ìjẹba ìgbéra ìtú jọ pé ó tó àtàrí sí fún yàn. Sọ́dọ̀ ní ẹbá ti wá jọ fún bàbá ń tà bọ́ọ̀lù arákùnrin ní yan àbàdà lọ́kẹ̀. Adájọ́ òbí ló rà ní wàjàndàrí ní. Àwọn èpè òun mú ní ẹ̀fẹ̀ ni. Wàjàndàrí وما تدري لما صنع الدعاء Ọ̀tọ́ bá ti ní pé, ah, ọ̀rọ̀ ìsinmi bá ń dá ní ìpàwọ̀ ìbílẹ̀ nípa àwọn ọ̀rọ̀. Algunos que dicen que estaban con líderes que están utilizadas en el proceso. So, bu kutuba çoma kabuki o o sen kırıldı o yerde de doğru doğru ben Louis Medica yani de yani ama ama bu kutuba böyle bir problem var onun bir aktivitelerde falan bir problem var. Ama bana আমরা আবার মুসলমান গোলাম নাম মুসলমান খাওয়া আসা বেচারা bóyá òun ra sẹ́kọ̀ọ́ rẹ̀ bóyá òun ṣe ìtòkò tí ó ga lórí kan àtọ̀rọ̀ tó ó tó àdáǹkà kọ́ ni má a ó ọ̀gbọ̀n bá kò sí dára rà lè sọ lọ́kùn mọ́ sí i. lọ́nà àjò mo ṣe àǹfààní náà àbúrẹ́ sọ̀rọ̀ يا مسلمي لا تخزي ولا تكلني لعمله وللعمل انقضاء Ọ̀pàá omi, omi dé tí ìwọ́n ti sùn tán, ẹjọ́ tàbí ẹ̀kọ́ tó ti bá lè jẹ́ ọ̀wá ní sùn, ìyá àwọn ìjẹ́ ìjọ àti ọlọ́run àbúdá. Láwọn ìjẹ́ wà láti àtàwọn àtẹ́rí bí káàmì ló ń rẹ ní kí ẹ̀rọ kò ní pé èèyàn máa ń wá láti ní ìyá ara yìí fún dáadáa ní pé àwọn yóò lọ wọ pé ìgbà wo làdó àwọn ìgbà kí n kàdó à. ó o èèyàn máa ń dáadáa ní ilé ìkọlọ̀ kò fún wa. tó wàá wò yá a ọ̀rọ̀ mi ò bá sí báyìí a bá yára lọ́wọ́ lóṣù àti lọ́jà kò ní bàjẹ́ èyí ó máa ń mú ní òkè bóòlù ní ṣe fẹ́ kí dáadáa díbẹ̀. bẹ́ẹ̀ ni máa ń rògbò láti bá tẹ̀lé èyí máa ń rò láti fi ṣe èèyàn. tó rẹ́ tó bá bẹ̀rẹ̀ sí kí èèyàn jẹ̀ lórí bàtà. adébáyé wò pé òun lè bá mi jẹ́ kí wọ́n gbà tó bẹ̀rẹ̀ lọ. ẹ̀sán wà ó ṣe. tó ní wọ́n máa ń gbé ìgbà lè fi dàgbà lágbàáyà o mo wò ó ní jẹ ó ní ẹni ti ká àkọ́kọ́ fún mẹ́sàn-án ti padà lọ́dọ̀ onígbò ọdún ti tó ọdún tó ti jẹ ọlọ́run ti fi jẹ́ ẹ̀jẹ̀ ló ti ṣe ẹ òun ló bá tó jẹ pé ó ń tètè ogun ayé mo wá ló fẹ́ fún ọlọ́run ọba ogun tẹ̀lé lọ́wọ́ ọbẹ̀ jẹ́ sábà di yóò wà máa fi tẹ́lẹ̀ ìgbésẹ̀ ìkànnì sọ̀rọ̀ ọ̀dọ̀tẹ̀lẹ̀. Wọ́n sọ pé nínú ọgbọ́n ọgbọ́n òfin àwọn àwọn fi máa jáde láwọn sí. Ọlọ́run ọba máa rẹ lọ tẹ́lẹ̀ bá jọ pé ọmọ ìyá rẹ̀ wò ní ìjọba rẹ̀. Torí náà kọ́ ìhà mẹ́rin ìlà tó fi wà lákè. لها أمل وللأمل انقضاء ولكن تضر لها أمل لها أمل فأمي أمي أمي وللأمل انقضاء فإن هذا ó tún ní tó parí. ẹni bá máa ń lò sí àyò lọ́dọ̀ rẹ̀ tí ìyẹn bá lè lọ sí ìwà ọmọ ló fẹ́ ṣe ó láwọn májẹ̀mú ó láwọn ṣòro ó láwọn wáyé gbogbo tó kọjọ tí àdúrà ló ti ń gbà wọ́n lè lò rẹ̀ sí gbogbo àwọn ọmọ tó ti bá àdúrà ti gbà wọ́n náà máa jẹ́ lórí àwọn olóyún àbí àwọn aṣọ èdè máa ń ní àwọn ìlú wọn máa ń jẹ́ ọjọ́ sọ. Ẹ wá ní ọtí ẹ̀yọ̀ tó kúrẹ̀ ní ẹ̀ka tó lọ. Bàyọ̀lù bí kò má rí dá máa ń ṣe àwọn ìdí. ويرسلها إلى نفذ القضاء. فيمسكها إذا ما شاء ربي Ibi ìdájú, tàbátà àdúrà náà, ó ní ìjàmbá, àìsàn ìjàmbá tó wà. Mọ́nìyàn yìí, ọgbà ọ̀pá náà ta ẹni tí inú ìjà òun nílé náà ń pè ó ní ọ̀gá ọ̀pá ويرسل إذا نبذ القضاء نفذ القضاء نفذ نفذ نعم pípé wàyọ̀ ìlú ha lóde ó ń dídí sí lọ nígbà tí kọ̀ọ̀rọ̀ kọ́dà kankan tó bá ti dídí kọ́dà sí ọ̀ ọlọ́wọ́ bàbá gbàdàlà ó lè dá a padà tó bá ti ṣe sọ pé kọ́dà sí pẹ̀lú kọ́dà rẹ̀ ó ti gbà sílẹ̀. Tọ́yìn káwá lọ sí ibi báwọ̀ ló ti sọ ní wípé kọ́mọ̀ ọgbà àdúrà ọjọ́ tó láyà gbogbo kọ̀dá ìdàgbà ìjọ kò lè dá gbọ́dá padà àyàtì wá ọlọ́run ọba ní ètò lẹ́yìn àdúrà tó bá gbà ní ìṣẹ̀lẹ̀ gbé ìṣẹ̀lẹ̀ kọ́dá ọ̀pọ̀ gbogbo tí wàá ní ìṣẹ̀lẹ̀. Tẹ́lí èyí ti bẹ lọ́wọ́ àwọn màláìkà. Ee èyí ti bẹ lọ́wọ́ àwọn màláìkà. Ọlọ́wọ́ bàbá Bùhánà wà sáádà. Ó lè yí padà. Èyí tí yí padà wọn ló ti wà ní láwọn lọ. Wípé ìta àtọ̀lọ́wọ́ yóò wá sáà sábà yìí ká lè fi ẹ̀ dànù. tó o wá tó yẹ kó yóò kó sí ẹ̀ ní rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ lọ́ọ̀ bá tó ti dára báyìí wọ́n á ti dára. o wá ní kíkú àwọn àwọn ọ̀gá yìí. mo ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pé kí ló ń mú rẹ̀ ní bá tẹ̀lé ọ̀gá yìí. àbò táwọn ìmọ̀ àwọn òṣìṣẹ́ kó lè rí mi. ẹni tí wọ́n á tẹ ẹjọ́ tó ti bẹ lọ́wọ́ wọn ọkàn ìgbéró ṣèjì You will find that in this level and in So, tó bá jẹ́ ìgbìmọ̀ ọlọ́wọ́, ọlọ́wọ́ ìyàwó ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyàwó ọ̀pọ̀ ẹ̀ṣá. Ọ̀yọ́ kọ̀rẹ́ ìgbà ń dáwó ń lọ ìgbà. Ìyàwó ọ̀pọ̀ ẹ̀ṣá, tí bá tẹ̀lé wọ̀ àwọn àìsàn àti àwọn àjọ lọ́dẹ̀. Ìyàwó ọ̀pọ̀ ẹ̀ṣá, eh alihuku la ya naam sọyìn wọn bẹ sọ fún wa ní ẹsùn sọkàn yìí láti àlàyé nínú ìpìlẹ̀ àdánwò ìṣẹ̀wọ̀n nínú ìpìlẹ̀ àdánwò ìṣẹ̀wọ̀n. أثر الناس باللسان وقالوا إن حبا لفائدة البلاء أو يما فوق ti ní ìta àríwá ọ̀rọ̀ wọn tó kọ púpọ̀ ní ti ìpa òní. Ọdún tí wọ́n sọ ní pé nígbà tó gbà ti bá nínú nǹkan tí èèyàn lọ́rọ̀ máa kọ̀ọ̀tù ara ilé lórí bẹ́ẹ̀ ni ilé olùkọ̀ọ̀tù ara òun ni ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ lọ ní kọ́rọ̀ ní àti ìlànà ó bí kọ́ àdáwò ní àdáwò ní àdáwò ní. ọ̀gá ti gbé sọ màá ti bàjá àwọn nàkọ́là owó àlùkò ọ̀gbìn sábà wọn sọ ọkùnrin kan bẹ wọn ní tí wọn pè mí ó pè mí pọ ọmọ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ọmọ náà sì ní sọwọ ilẹ ìwọsùn náà kó sọ ní láti fi máa ń sọ nípa díẹ̀ tí wọn pè mí wọn ní tó tí wọn wá ń mú lọ ilé ìyẹ̀wò nìkan mímọ láti ìṣòro ìṣàkóso ìkọ́jú ń kú òkè lọ bí ó ti gbójú ẹjọ́ kan ó ti rí ọmọ ìkànnì tó yóò rẹ̀. ó wà padà ibi tó bá dáhùn ní ìdílé ti ní kàkà tó ń pè wọ́n ìwọ̀n ìjọba rẹ̀. bí kéèyàn ti gbà fún máa nì nígbà tí ó kó sí ó wà padà ní ìlànà wà wọ́n ní ó wà jẹ́ ọmọ fún àwọn pápọ̀. <laughs> Wọ́n náà ń sọ pé olha muito bom nome no fato da que né por ele hoje de cara trazer um trazer um grupo de trazer claro para para que eu lá na Bíblia a mais do que hoje o algo da pessoa ibi tí bẹ́ẹ̀ bá dé lórí yóò bẹ́ẹ̀ lórí ìlú náà. Látara Ádámù tó ń tó ìlú bá wà látara ẹgbẹ̀rún ọ̀rọ̀ ìrìnà fún mi tó lè di ìrìnà ìgbà ìwà parí. So, ìdí òde máa bẹ̀rẹ̀ níbi àìkọ́ṣà àìsẹ̀ lórí ọlọ́run ìbálò ìbánisọ̀rọ̀ ìbánisọ̀pá ìbánisọ̀ ẹ máa tàwẹ́wà lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀yẹ́kọ̀ọ́ máa wọ́ṣà kódà kò ṣe ọ̀dọ́ nìkan kódà ní kó dábàá ní o ẹ̀yẹ́kọ̀ọ́ máa wọ́ṣà kọ́nà máa fọ́ máa dábàá ní o máa wọ́ṣà. Wọ́n ní إن حب النساء جعل البلاء Lẹ́yìnká òṣìṣẹ́ ìgbà ìjà ìjọba Orúkọ mẹ́rin lẹ́yìn ẹ̀tọ́ ìrìnkú jáàdó Wọ́n ni a ọwọ́rọ̀ ọmọ ìṣe Thank you. Wàláàdé, ọlọ́run, ẹ̀rọ bóni mustapha mustapha kí ló wọn. Ẹ̀ka

òbíyé tí tó bá ní ẹsẹ̀ orí méjèèjì ní emmanuel ọ̀pẹ́ àwọn ọkọ̀ wá látara màkàtà èkejì ẹ̀rọ wá látara ní màwàdà nígbẹ́ tí a fẹ́ fún wa ní ìdí ẹsẹ̀ orí méjèèjì ẹ̀mà òun ní pé kò sí ìdùnnú kan tó ti díje kí ni orí ọ̀rẹ́ ìbáyìí kí ni òun bá ọmọ ìyá ọmọ ìyá ní kí ni òun bọ́ ọmọ ìyá bọ́mọ ìyá ṣe ní alájọṣe dáadáa bẹ́ẹ̀ ni kò sí bàtújẹ́ kan tó ń ṣe déédé ìgbà tí ìyàbá fẹ́ ya ìwò ni ẹ̀tọ́ nílẹ̀ sí àyà ìlọ sí ìgbàlódé ìgbọ́dà òkè láti ṣe ṣẹlẹ̀ dá ìdájájá sí ẹ̀dá sáà àbí ìgbésùnmẹ́jà ni tí wọ́n pẹ́ ìjọba ẹ̀rọ àríra ní lọ́dún kan ló méjì lọ́pùsáàtà pé wà á ní ọjà nínú ẹ̀dá ẹ̀dá àjọyìn ìrìnàjò àbáńdà àrídà èyí wà á ṣọ́jà ah, ah, wà Àti ìbànújẹ́ àrùn tí máa ń ṣẹlẹ̀ sí ọ̀dọ́ lápòpò kan yẹ ìfà lọ́rọ̀dá àwẹ̀dá èyí. Tí máa لو كان في نفسه وما به بعد أحبائه ọ̀dọ́ jẹ́ bí ìdámẹ́wàá ọ̀dọ́ ìdámẹ́wàá sáfọlùwà àti ọgbọ́n pàdá ìgbà tó ṣe fún ẹ ọ̀dọ́ láwùká lè fi káàdù ó ní kí ìdí tí ayé ẹ̀ bá ń tẹ ní ọ̀dọ̀ rẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ rọ́wọ́ nìyí ó lè dúró bá dà ní báyìí tó bá ń ní ìyàwó lóṣù òun ni ẹni sọ pé iye ìdùnnú tí máa ń bá ọ̀yọ́ nígbà tó bá rí àwọn èèyàn máa ṣe ọdún bá ní ìdíwọ̀n àti tó bá ní ìdíwọ̀n ó máa ń ní ìsọ mo ti rí àwọn èèyàn ní ìgbà ọ̀dọ́ ni wọ́n tẹ́lí àgbàlagbà máa ń ní bó ṣe máa ń tẹ́mọ́ lẹ́rẹ̀ àmì ẹ̀sùn ní ọ̀rá sáà àmọ́ ọ̀dọ́ tí ó tẹ́ sí ìlú sí wọ́n yìí ní tẹ́mọ́ lẹ́rẹ̀. Pàmìtì pàmìtì ní dàrá ọ̀kan nínú oníwà ní wọ́n tẹ̀ wọ́n wà ní àwọn kéèké ní tuntun tẹ́mọ́ lẹ́rẹ̀. Òbí kan wá fún ọ̀pọ̀ òní ìgbésí wà bẹ̀rẹ̀. Pero hoy onígbàdó ti wù tẹ́lẹ̀ fọ́kún ìṣúlẹ̀. Ọdún kó mú ò ní rí máa òun lẹ́ sáré nígbà yìí, òun lẹ́ sáré lọ́wọ́. Ìjọ wa kò lọ́wọ́ rẹ̀ ti tẹ́lẹ̀ jẹ́ wa kò lọ́wọ́. Ìmọ̀ ń tẹ̀lé sí ọdún pàdánù ìṣẹ̀lẹ̀ fẹ́ bó ṣe máa ń dààmú òun. Wọ́n á ní kó o ti ẹ̀mí ìbára ń bá ṣe òun ìfẹ́sọ̀ wọn á já náà ìgbà wọn ó dájú pé oríṣiríṣi ọlọ́wọ́ ọba ìlú ìgbà ìgbẹ́sẹ̀ ó yẹ pé àwọn ẹ̀yẹ gbogbo ọ̀nà ìlú ọba ni ẹ̀ka tó bá wọn àtàkùnjáwò. للدعاء وجندريه وما تدري بما صنع دعاه قيام الليل لا تبطي ولكن لعامد وللأمل انقضاء فيمسكها إذا ما شاء ربي ويرسلها إذا نفذ القضاء أكبر الناس بالنساء وقالوا إن حب النساء جهد البلاء ليس حب النساء جهدا ولكن قرب من لا تحب جهد البلاء وحسرة للفتى فأنت يعيشها بعد أو الدائم عسر الفتى لو كان في كفه وما به بعد أحبائه Okay. نعم. نعم. إذا ما جاء ربي ويرسلها إلى نفذ القضاء Ọ̀pọ̀lọ́ ọba ó lè mú gbó ìdámáṣá àwọn tí ó wà wọ̀lọ́ ọba yóò máa ní ní ọba wọ́n lọ ìjú máa ń rẹ̀ òun kò ní lẹ́gbẹ̀ẹ́ ó ìdánilẹ́gbà pẹ̀lú tó bá ti ṣe ní àwọn ìjọba. ó ní bẹ̀rẹ̀ tó gbogbo nǹkan náà kò dábọ̀ sí rẹ̀ àti ó dábọ̀ sí rẹ̀ èkó lè dábọ̀ sí rẹ̀ ọlọ́run tó pàṣẹ sí i. Ìdára ìjà àrọ̀ mi, ayọ̀ ló ṣe wá ìdá àgbàdá ìlú ọ̀gá ọ̀hún. Ọba tí wọ́n ta ọlọ́run ti dúró ìdáadáa àwọn òbí nígbà tó Nah, beri kata kata kalau itu aku ah, ada dari ya tuh di awal wali. Bukan itu kunci. Ma jadari lima sanat doau. Ya, lail la tubzi wala. Kita di atas لها أمد وللأمد انقضاء Oní ọmọ sáà ó lè lè tó lè bá. Ṣé wá ní ẹni kú lè bá òun náà ẹ̀rẹ̀ tájẹ̀tì òun náà ó tó ní kí ni ó tó lókùn. Ó ní ibi tí ó lókùn. Wá ní. Báyọ̀ ń gbé wá ìdá máa ìdá ọ̀rọ̀ bẹ́ẹ̀. فيرسلها إذا نفذ القضاء فيمسكها فيمسكها إذا نشاء تكسدا ما شاء فيمسكها ويرسلها إذا نفذ القضاء nígbà tó bá ti ní ní kádà àtúnà aláàfin ilẹ̀ bẹ́ẹ̀ lòdùdù àkúwà ló túlẹ̀ àtọ́ka ló pèlè. ó ti yé báwọn. أكبر الناس في النساء وقالوا إن عرض النساء جهل الملائكة ليس حب النساء جهدا ولكن قرب من لا تحب جهد الملائكة wọ́n fẹ́ra wọn ní ìjà ọlọ́run tí wọ́n kò sí ìlànà ọ̀tá ara rẹ̀. Wọ́n lè lórí ara rẹ̀ wọ́n máa lọ kọ́ ọ̀dọ́ rẹ̀ àdáwọ̀ náà. Tó lẹ́yìn ìgbà jẹ́ ọ̀tá rẹ̀ wọ̀n láì gbà bá ṣe bá ìṣúná. Tẹ̀lé ẹ̀ kàn bá ti sọ wà ní ta ló ń gbé ta ló máa ń jẹ́ ní ìgbà ọ̀rọ̀ ọ̀sẹ̀. Àmọ́ èyí jẹ́ lọ ẹ̀ kò lè sọ. Wọ́n tó ní kíra ọgbọ́n ẹni pé kíra náà òun ní pé ìjẹ́ ìjìbá ní fún ìfẹ̀ ìgbà tó yìí. Ẹ wọ́n wá fún ọ̀hánà. Ṣé ọlọ́pàá bá fún àná dáadáa? Ẹni ìlú òun yìí nìyẹn tó bá wọn lára wọn bá wà á dàtọ́ àbá ẹlọ kàtó tẹsíláwọ ẹgbẹ́ àwọn òdòdó yìí wọ́n bá ṣe dá ní kí wọ́n ta kò sí kí wọ́n lọ kó sí láìpẹ́ ṣe ní ká ìfọ ọpọlọwọ gbogbo fẹ́ tó ní kí ìdáná owó ọ̀tá sí ìlú méjì ìlú kan náà àbáwọn àti ilé tó máa wọlé bàrẹ tó wọn dáhùn. Òkùnrin ọ̀wá ní ìlú báyìí. Ìwà ìjọba ìgbìmọ̀ ènìyàn ẹ̀ wọ́n ń lò. Kẹta ló lè lò àwọn ìyá rẹ̀ fún kọ́ńtì fún ìdìbò fún wáyé náà.

ọlọ́run ẹni tó ti lè rí ìdíjú àgbà nígbà tẹ́ ń bára ní sọ̀tà wọ́n á ní. Àdúrà àbẹ̀yọ̀ ọlọ́run wá ní kí ẹni dára ọkọ̀ fún ẹ̀ dára ní kí ẹ bá ní dára ní. Bẹ́ẹ̀ni àmàtí bí ìwà nù. Ọkùnrin tó àdàlẹ́ ọ̀pọ̀ ọdún ẹni tẹ́lẹ̀ tó ìgbésẹ̀ tẹ́lẹ̀ pàpọ̀lá fún mi ní àkọ́kọ́ ọ̀yọ́ ikú mẹ́kọ̀ọ́ wọ́n lè lè ti máa ń pa ẹ̀jẹ̀ ní ìta ní dára ìpàdé ní dára òkèlà mi ẹ̀sọ́ náà wọ́n pa ẹ̀jẹ̀ ní ìta ní ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ pa من أخيه وأبيه وصاحبته وبنيه

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ẹ̀dá yé ìdí láti wà. وهبط للبتاتا عجا شيدها بعد مدائه Ìgbàjá sáàjá ní túbọ̀ òjò lákòókò kan yà ẹ́ lọ ààrùn. Báyọ̀dá àwọn ìjà ìwé. Nígbà tí ó bá mú àdánù tó bá ṣàfẹ́kù tó bá ya olórí ilé rẹ̀. Ní wàhálà ìjà gbogbo kòkòrò láyé. Ní kí ó lọ bá àdúgbò. لو كان ذي بصره وما به بعد عن الدائم لو كان ذي Òṣèlú ẹ̀ bá ń ṣe lọ́wọ́ ẹ̀ gọ́ọ̀mọ̀tì lójú rẹ̀ bá dà ní máa rí ìgbà bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ambi wa watu waliopenda Ombikasi. Ọ̀pọ̀ ẹ̀kọ́ لا إله إلا الله Àwọn ọ̀dọ́ yóò bá lẹ́nu kò ní ìdìbà àti ojú kíkọ̀ tó rẹ̀ tó agbọ̀dọ̀ tó kú ní ìlú bá ti láì ìlú gbọdọ̀ yẹ ẹ̀sìn ní wàhálà ìdímọ̀ ìwádìí kò dé mọ̀ ní kí ni àlàyé nígbà ọlọ́mọ àwọn ẹ̀rọ ọkùnrin. Wow. No.